إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وكفو الله سبحانه وتعالى أكبر الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أصمى تسواج دوري بلق وعلتن متن الرسالة في أثمان ابن أبي زيد الخيرواني عليه رحمة الله أصمى تسواج وني وفرض على كل مؤمن أن يريد بكل قول وعمل من البر وجه الله ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún gbogbo mọ̀mìnì an yurida bi kulli qawlin wa amalin min al-birr kó gbà lérò pẹ̀lú gbogbo iṣẹ́ àti ọ̀rọ̀ tó jẹ́ iṣẹ́ olórí ọ̀rọ̀ olórí kó gbà lérò pẹ̀lú ẹ wajha Allahil karim ojú ọlọ́mọba alápọ̀lẹ́ ومن أراد بذلك غير الله لم يقبل عمل iṣẹ́ tó jẹ́ iṣẹ́ rí àbí ọ̀rọ̀ rí ẹni tó bá fi wá nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala lam yuqbal amal iṣẹ́ rẹ̀ wọn nígbà lọ́wọ́ rẹ̀ àti Allah subhanahu wa ta'ala kò nígbà iṣẹ́ yẹn sọ̀nàbùwà muhammad sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ rẹ̀ ó ní inna Allah la yaqbalu min al-amal illa ma kana khalisan wa tughiya bihi wajhu ọlọ́run ọgbọ̀ nígbà iṣẹ́ tí èèyàn bá ṣe lọ́wọ́ rẹ̀ ọlọ́run nígbà iṣẹ́ tí bá ṣe lọ́wọ́ èèyàn àyàfi tó bá jẹ́ téèyàn ṣe nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala iṣẹ́ tí ó píọ̀ tí ó sí àníyàn burúkú níbẹ̀ dàtí dẹ̀yìn ò fi wá nǹkan ní ẹ̀sọ̀ fún Allah subhanahu wa ta'ala àwọn nǹkan máa fi wá wọ́n wà lọ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn iṣẹ́ olóore èèyàn máa fi wọ́ ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ́yìn bá ti fi wọ́ ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn ní balada lórí rẹ̀ so ló jẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní faman kana yarju liqa'a rabbihi فليعمل عملا صالحا ولا يشرك بعبادات ربه أحدا gbogbo ẹni tí ó bá ń rúkan àti pàdé Allah subhanahu wa ta'ala kó ṣiṣẹ́ dáadáa ìjọsìn tí ó bá dẹ̀ ṣe kó má fi wá nǹkan ní àyàfi Allah subhanahu wa ta'ala sílé ní tí a fà ń sọ fún wa ọ̀rọ̀ tí a máa sọ títí wójú rí ọlọ́run ọba tí a bá fi wá ayé àbófi wá iyì àbófi wá ipò ọlọ́mọba subhanahu wa ta'ala ní sàálẹ́sàn dáadáa lórí rẹ̀ yóò tún jí àwọn wájú ọlọ́mọba ní iṣẹ́ tí a máa ṣe tí a máa fi wọ́ ojú rí ọlọ́mọba tí a bá ṣe láti lè fi wá ènìyàn wé èèyàn èèyàn sọlọ́bù jẹ́ pé wọ̀fárùn ala kulli mu'minin an yurida bi kulli qawlin wa 'amalin min al-birri wajha Allahi al-karim ọ̀ràn ìyẹn fún gbogbo mùmìnì kó gbà lóró pẹ̀lú iṣẹ́ olóorí ọ̀rọ̀ olóorí tí ẹni tó wá fi lè wá nǹkan ní yàtọ̀ sí Allah pẹ̀lú ẹ̀ làbí ó kò bá làámẹ̀ iṣẹ́ rẹ̀ ọlọ́run ọbọ̀ nígbà lọ́wọ́ rẹ̀ afọ́wá ń tẹ̀síwájú wọ́n ni wọ́n rí yá òṣèkùn àtọ̀wà iṣẹ́ tó yẹ kí a ṣe láti fi wá ojú rí ọlọ́run ọba ká máa ṣe nítorí pàwọn èèyàn èèyàn àṣírkùn àtọ̀wà rẹ̀ ẹbọ kékeré ni bẹ́ẹ̀ ni ẹbọ ìtàgọ̀rọ̀ jìnà sí ni ó kéré àti ó tóbi torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́mọba ò ní ṣe àforíjì fún kí èèyàn ṣe ṣírkù pẹ̀lú ẹ̀ wa yaghfiru ma duna dhalika in tí ò bá wá tó ṣírkù ọlọ́run ọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tí ó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ wàyẹ̀ fèrè máa dùnà láàrin káàlì máa yẹ ṣáà ẹni tí ó bá tó ṣe ọlọ́run ọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة أن تباش الشرك بالله الله سبحانه وتعالى تشير الجنة ني إيوفو wọ́n máa wá hù náà ibi tí ó jẹ sí inú náà ni wọ́n máa lè sọ ní mìíràn ní ọ̀sọ́ àwọn tó máa ṣe àbòsí fún ẹ̀yìn ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ so tàbá wo àyà méjèèjì ó ń tọ́ka sí wípé shirk nǹkan tó burú púpọ̀ ni títí yàn gbọ́dọ̀ jìnà sí ni àti èyí tí wọ́n pè ní kékeré ni àti èyí tí wọ́n pè ní tí ó tóbi ni àṣírkù akbar ṣe yàn lè rí àforíjì tí yàn bá kú lórí rẹ̀ eléyìí ọ̀pọ̀ àwọn afáà ní yàn lè rí àforíjì tí yàn bá kú lórí ṣírkù tàbí ẹniyàn ò nírá sínú náà ẹniyàn ò nírá sínú náà so bí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó kù ni ó jẹ́ àwọn afẹ́ẹ̀sì ní ìgbà wípé rárá tí yàn bá fi lè kú lórí ṣírk ẹni ò ní rí àforíjì ọlọ́wọ́ wa ṣùgbọ́n kò ní rá sínú náà ṣùgbọ́n yóò jíyà in tó ṣe yẹn so that is ó yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó kù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó kù a ní ọlọ́wọ́ bá ní wàyẹ́ kúrò máa dúnà láàrín kalimọ́ yẹ̀ tó bá yàtọ̀ sí ṣírk ọlọ́mọ bá lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ lérò ń gba rẹ̀ sọ ọ̀pọ̀rọ̀ àwọn àfáìsàn wọ́n gbà pé ṣírkù tọ́lọ́ ń sọ mẹ́yẹn àṣírkù akbar ni ṣùgbọ́n àṣírkù asghar ike the same level náà ni ó wà pẹ̀lú àwọn kàbáyìí àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ so kàbáyìí ẹ̀ṣẹ̀ dẹ̀ ní ọlọ́mọba subhanahu wa ta'ala fi jẹ ẹni tó bá ṣe wọ́n ṣùgbọ́n ó lè tún ṣe àforíjì fún àwọn ẹni tó bá ṣe wọ́n tán bá kú lórí rẹ̀ ṣùgbọ́n kò sí garanti so ọ̀pọ̀lọpọ̀ wọn àfẹ́sí ní bẹ́ẹ̀ náà ni ashirkul azhar tó bá ń bẹ ní orúngbọ́ ọlọ́run ọba láti ṣàforíjì fún ẹniyẹn ó lè ṣe àforíjì fún ṣùgbọ́n ashirkul akbar ṣirkù ńláńlá tí a bá kú lórí rẹ̀ ẹniyẹn yóò rà sínú náà so bákan náà ashirkul asghar àwọn àfáà ní ẹni tí ó bá kú lórí rẹ̀ tó bá kú lórí ashirkul asghar ẹni yẹn àáṣì kírísì ẹ̀bí mùsùlùmí àti àákíwò sí lára bákanáà àásìn sí ìtẹ́ àwọn mùsùlùmí torí pé mùsùlùmí ṣì ni ṣùgbọ́n ashirkul akbar ẹni tí ó bá kú lórí rẹ̀ tá a bá mọ̀ ẹnìyẹn ti kúrò muslim àní kí mùsùlùmí lára àdèjì kì í fi ike àwọn mùsùlùmí àyàfi tó bá ṣe pé àwọn àfáà ní tán bá fún ní ta mọ̀ sí al'udhru bil jahl aw al'udhru bil khata ike aláìmọ̀kan ni kò rẹni tó ṣe táǹpé ní iqamati al fún evidence ipe tó ń ṣe ṣírkù tó gbé ní kúrò mùsùlùmí ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣíkù tí ó jẹ́ akúbárò tẹ́lẹ̀ wà jẹ́ líyù ni tó ṣe pé in tí ó tẹ̀wọ̀n ni pé ẹnìyàn mọ̀ fi ṣíkù lélẹ̀ yìí a ní kí mú síru ẹni bẹ́ẹ̀ lára a lè ní sí sí ètí àwọn mùsùlùmí ó jẹ́ àfáà ni kò jẹ́ àfáà ni kókó ni wípé ṣírkù tó kó sí òun náà mọ̀ pé ṣírkù ni ṣùgbọ́n ó ṣe é so ìwé yẹn bẹ́ẹ̀ àní kí n sí lára ààrẹ ní títí tẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀ pípé tó ń kó sí ìṣirku akbaru ni àwọn afáà mi gbà wípé àáṣẹ àdìrẹ́dọ̀gbẹ̀ jáàlùkù àtìtẹ̀ di mùsùlùmí ṣùgbọ́n àwọn mi gbà wípé rárá tó bá jẹ́ pé nǹkan tí so kò ní ìdípa ń ṣe alẹ́rọ́dọ̀ ìṣáàlì fún ipe ká ẹ̀kúzẹ̀ torí pé kò ń ṣe ẹni tó mọ̀ ń pa ẹ̀sìn àtìtì ẹ̀bí kìfìrí láyé bíbà yẹn sọ à ní kírun sí lára a ní sí sí iṣẹ́ àwọn mùsùlùmí tó wá rí jọ́ gbéńdé alkiyama tí ó bá mọ́ tó yẹ pé àìmọ̀ yẹn náà ni tí ó bá kú ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe tẹ́ẹ̀sì fún so tó bá pàṣẹ yóò wà lùjẹ́ náà tí ó bá páàsì iná náà ni ó lọ ṣùgbọ́n láyé ń bí àtúntì ẹ̀bí kèbèrè torí pé ṣírkù tó kó sí ṣírkù tó kojú wọn ni eléyìí jẹ́ ẹ̀kí àwọn afẹ́sì ní tí wọ́n mú ní àwọn afá súnnà eléyìí jẹ́ ọ̀rọ̀ tó ṣe pé òun ní òun náà ní wíjì so kí a fẹ́ lóun bí eléyìí afá ni wàríyáwó àṣírkù àgbà káṣíkárí ni ṣírkù azar iṣẹ́ ta máa fi ń wo ojú rí ọlọ́run ọba ká máa fi wá ayé ká máa fi wọ ẹ̀yìn àwọn èèyàn lápèjúwe ìmá kírun fún àwọn èèyàn kéèyàn máa kírun lẹ́ni tó ṣe wípé ó fi ń wo ojú ó fi ń wọ ẹ̀yìn àwọn èèyàn ni àbí ìmá kọ́mọ́ntéwò ó fi ń wọ ẹ̀yìn àwọn èèyàn ni àbí ìmá ṣe wáàtì ó wọ ẹ̀yìn èèyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó ṣe pé àwọn ẹlòmíín máa fi wáyé nínú nǹkan tó ṣe pé ojúlé ọlọ́run bàbá ẹ̀ka máa fi wá anabuwa muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ tàcàlámà ilmàn mímọ̀ ìtàbà bí wàjúbọ́lá لا يتعلمه إلا يصيب به عرض من الدنيا لم يجد عرف الجنة عندما في قيمة كان تشكي من يجد ojú ọlọ́run bá máa fi wá ṣùgbọ́n òun kọ́ nítorí pé ó fi ń wá ayé anábì sallallahu alayhi wa sallam ní kò ní gbóòrùn aljanna kò ní gbóòrùn aljanna so ló fi jẹ́ wípé ìta bá máa fi ń wọ́ ojú rẹ̀ ọlọ́run bá ká fi wójú rẹ̀ ọlọ́run ọba ni ìdíyàn máa fi wọ́ ayé ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ tó ṣe pé a máa fi wójú rẹ̀ ọlọ́run ọba ni lára ẹni ìmẹ̀ ẹ̀sìn lára rẹ̀ òun ní èrò kíkí a ń kírun nítorí wípé kí ni afẹ́yìn àwọn èèyàn bákan náà a kì ń kọ́ mọ́ ń kéwú nítorí kí afẹ́yìn àwọn èèyàn a náwó a ń yọ zàká nítorí pé afẹ́yìn àwọn èèyàn a ń ṣe ájì umrah nítorí pé afẹ́ máa fi ṣakọ́ ṣùgbọ́n nítorí kí ni àwọn aládánwájú ọlọ́mọba subhanahu wa ta'ala so ló jẹ́ wípé iṣẹ́ wa agbọ̀rọ̀ máa fi wó ojú rí ọlọ́run ọba ni ọ̀rọ̀ wa tí a máa bí wó ojú rí ọlọ́run ọba agbọ̀rọ̀ fi wó ojú rí ọlọ́run ọba a gbọ́rọ̀ ṣe kárí ni torí pé kárí ni eléyìí gẹ́gẹ́ bí afáṣe sọ fún wa ṣírkù ni nǹkan tí ò jẹ́ kọ́lọ́run ọba kó gba iṣẹ́ yẹn ni so فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹni tí ó bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa iṣẹ́ dáadáa kó ṣe iṣẹ́ dáadáa tó wá ṣe yẹn kí ó mọ́ pa nǹkan kan papọ̀ kó mọ́ pẹ̀lẹ̀ kankan papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ìbádà yẹn torí iṣẹ́ olóore tá bá ń ṣe ìbádà là ń ṣe fún Allah subhanahu wa ta'ala bákan náà à ń yọ zaka ni à ń kírun ni a gbọ́dọ̀ máa ṣe wọ́n torí pé a fẹ́ ní àwọn èèyàn so àríyá kárí ní ta gbọ́dọ̀ jìnà Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ ti kámọ̀ wípé ètò pamọ́ gan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n lè mọ́ tètè tají sí wọ́n lè mọ́ tètè tají sí sọlọ́jẹ́ pé náà gbọ́dọ̀ máa ṣọ́ra eléyìí gẹ́gẹ́ bí al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala ni wọ́n ṣe sọ hátà àwọn àfá àwọn gan lè kó sí nǹkan báyìí àníyàn nípa àwọn nǹkan tó wá ní ṣe pẹ̀lú ta fún ojú rí ọlọ́wọ́ bá kíṣọ ìbọn kó mọ́ lọ pa jẹ́mọ́ wa lọ́wọ́ pẹ̀lú pé yóò ti ká máa fi wá ẹ̀yìn àwọn èèyàn káwọn yẹn lè máa sọ̀rọ̀ wa dáadáa anábì sallallahu alaihi wasallam ti fún wa lápẹjú ẹni tó ṣe pé ó kọ́ ìmọ̀ tó ń kọ́ ìmọ̀ ó kọ ó dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn bákan náà ẹni tó lówó tó ná owó yẹn tó fi ń ra àwọn èèyàn lọ́wọ́ bákanáà ẹni tó ń ṣe jihadi tó ń jagun fitafita sí ojú ọ̀nà ọlọ́mọ ọba ṣùgbọ́n wọn àṣepẹ̀ láníyàn tó dá èyí tó ló ń kọ́ ìmọ̀ tó ń fi ń kọ́ àwọn èèyàn àníyàn pé káwọn ẹ lè sọ pé àánú àfáà ni a onímọ̀ gan èyí tó fi ń kọ́ àwọn èèyàn ní máa jẹ nítorí lọ kọ́ ìmọ̀ yẹn àní ẹ̀ ló dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn náà káwọn yẹn lè máa pariwo pé áálùú ìmọ̀ rẹ̀ ń ṣe nǹkan tí èèyàn máa kọ́ nítorí kán lè bá pariwo pé áálùú onímọ̀ ni ẹ̀ máa ní ọlọ́jọ́ pé ìkanná àwọn afá onítọ̀lábùnà lè ẹ̀lìmà lè ìlà fa'abal ilmu illa yakuna lillah bàtà ń bẹ̀rẹ̀ sí wá mọ́ àwa náà ń wá nítorí ayé ni nítorí pé kí ni kán lè pariwo wa ṣùgbọ́n bá ti ń ka ìmọ̀ ìmọ̀ ń sọ fún wa wípé rárá láti zimẹ̀ ẹ̀sìn ó ń sọ fún wa pé rárá èyàn ò gbọ́dọ̀ máa wá mi nítorí ayé nítorí ẹ̀yìn àwọn èèyàn èyàn ó máa wá mi ó dẹ̀ máa fi mí kọ́ àwọn èèyàn nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala ni nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala so anábùwà muhammad sallallahu alayhi wa wọ́n wá ní ẹni tó ń kọ́ àwọn èèyàn tó kọ́ ìmọ̀ tó ń kọ́ àwọn èèyàn ọlọ́run wá bèèrè lọ́wọ́ rẹ̀ látara pé kí ni àníyàn rẹ̀ ò ga ipe ya ìmọ̀ tó mọ̀ kí ló ṣe pẹ̀lú ẹ̀ ààyè kí ni ààyè fàálẹ́mtù mo kọ́ wà àlẹ́mtù mo lè fi kọ́ àwọn èèyàn fi sẹ̀bílì nítorí tí ojú ọ̀nà rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n máa sọ fún un pé kazabta òpùrọ́ ni ẹ́ walakinnaka ta'allamta ta'allamta liqal alim nítorí torí ẹ̀ lọ kọ́ mọ́ tó dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn ni pé o fẹ́ káwọn èèyàn máa pariwo rẹ̀ káàkiri pé a ẹ mọ ni lágbájá ìmọ̀ rẹ̀ lágbára gan onímọ̀ ni wọ́kọ̀tì àwọn èèyàn dẹ̀ ti pè ẹ́ lónímọ̀ ńgbà tó ń bẹ láyé àwọn tó torí ẹ̀ ṣiṣẹ́ wọ́n ti sọ ọ́ anábì sallallahu alaihi wasallam ní thumma umira bihi fasuhiba ala wajhihi ọlọ́run wà pa màláìkà láṣẹ ìgbẹ́ dojú ẹ̀ bólẹ̀ ó yẹ máa wọ́ wọnú náà lọ hatta yulqatu an-nar tí wọ́n fi sọ sínú náà ìyẹn ti àfá ìyẹn ọlọ́run bá kí ó ṣàánú wa ẹni tó ń jí olówó náà òun ó béèrè lọ́wọ́ rẹ̀ ìpé kí ló ṣe pẹ̀lú owó tá a fún ọ yóò ní kí ni àǹfàkùtù fi sàrí rẹ̀ wọ́n ná owó sí ojú ọ̀nà rẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni àwọn yóò rí kún náwó wọ́n rí kún ran ọmọ òrukàn lọ́wọ́ wọ́n rí pé òun ra láìní lọ́wọ́ wọ́n rí pé òun kọ́ mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé torí tọ́lọ́run ọba ni ó fi ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn yóò ní àǹfàkùtù fi sàrí rẹ̀ wọ́n ná owó sí ojú ọ̀nà rẹ̀ ọlọ́run ọlọ́wọ́ wa ní kazapta wọ́n sọ fún igẹ́ sọ fún pẹ́rọ ló pa ọ̀làkí nẹ́ka àǹfààlẹ́yẹkọ́ọ̀lù rẹ̀ní àwọ̀tẹ̀rí ní tó torí ẹ̀ náwó onípo fẹ́ káwọn èèyàn máa pariwo rẹ̀ káàkiri pé lágbájá olówó ni wọ́kọ̀tíìn àwọn èèyàn dẹ̀ ti pariwo rẹ̀ káàkiri àwọn tó ń ṣiṣẹ́ fún wọ́n ti wọ́n wà ní ẹ̀yà ẹ̀dùdú ẹ̀bùlẹ̀ ẹ̀mọ̀ wọ́ wọnú náà ẹ̀kọ́ náà wà kó ṣàánú wọn bí ilé yìí nẹni kẹ́ ìtàlẹ̀ tó ṣe pé àwọn èèyàn ń wo tó ń já fitafita á ó ti pamọ́ yé kékeré lójú ogun là ń sọ lójú ogun wọn rí bó ṣe ń bẹ́ kékeré lé lórí ló ń bẹ́ lé lórí àti à máṣá Allah eléyìí ládàá rẹ̀ pọ̀ ju titiwa lọ ṣùgbọ́n ṣó ń ṣe ń torí tọ́lọ́ tó ń torí ẹ̀ ṣe ni pé láti lè fi ṣó ara rẹ̀ níwájú àwọn èèyàn pé a akin lè rí jagunjagun lè rí so òun náà tó bá rí john benjamin kìyàmà kí ló ṣe pẹ̀ lágbára tá a fún ẹ yóò ní jagun torí ọlọ́wọ́n ọba èèyàn lè lè parọ́ fọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní kazapta irọ́ ló pa wàlá kí ń náka ó jà lójú ogun tòótọ́ ṣùgbọ́n lè kọ́ ọ́ jẹ̀rí ìtò tó rẹ̀ jà ní pé káwọn yẹn lè sọ pé ah lágbájá ogbóòjù ọkọ̀ tí àwọn tó torí ẹ̀ ṣe wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n ti sọ tó mọ omira bí tọ́sí ìlú aláwọ̀dì àtàrí kọ́bínà wọ́n dojú jẹ náà bolẹ̀ owó wa máa kó mọ́ ṣe àwa nìkan nínú wa gbogbo tá a bá ń ṣe níṣẹ́ ìmọ̀lá ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀lá ń kọ́ ní owó là ń ná ní bákan náà ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala kò jẹ́ kí a bá níbi tó dá ọlọ́wọ́ kó mọ́ bí wọn ní ládàá rẹ̀ lẹ́yìn afáàlọ́sí bíi àtàwà lára kan tó orí àtàwọ̀bá ọ̀hún náà ni kí èèyàn túbá gẹ́gẹ́ báwa yorùbá ṣe máa pè àtàwọ̀bá ọ̀hún ni túbá àfáà ni àtàwọ̀bá tó fọ̀rí lọ́tún ọ̀ràn ẹ̀yẹ ni àtúbá ìkúlé zambi kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ ìlú ìrìn ìfọ̀rà láì ṣe ìtítẹ́ kéèyàn túbá gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ ṣe eléyìí lára tó jọ́nà èèyàn fún mùsùlùmí ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ayọ̀ alladhina amanu mo pè ẹ̀yìn tẹ́ gbàgbọ́ túbù ila Allahi tawbatan nasuha ọlọ́wọ́ nasúhù látara násọ̀hà òun náà ni nǹkan tó ṣe pípín ní kéèyàn wá sí díẹ̀ àti gbọ́ àdínú nàṣíhà ẹ̀sìn sincerity káwá sincere sọlọ káwá sincere sanabi sallallahu alaihi wasallam káwá sincere sí tírọ ọlọ́wọ́ ọba káwá sincere sí àwọn olórí àwọn mùsùlùmí àti àwọn general mùsùlùmí so àtàwọ̀tù nàṣúrù náà wá ní táwọ̀bà tó wá sí sí ẹ òun ni kí èèyàn jáwọ́ bí iṣẹ́ ẹ̀ṣẹ̀ gbólóhùn táàbà yàtúwò yà ní rọ́ṣà kéèyàn kúrò ní nǹkan kéèyàn padà onítúmọ̀ táwọ̀bà kéèyàn padà kúrò ní nǹkan àti ìdí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n táwọ̀bà tẹ́sìn fẹ́ òun ni táwọ̀bà tí a mọ̀ sí kò ń ṣe àtàwà tó rẹrù nàṣọ́rà kò ń ṣe táwọ́bà tí ó wà sínsíẹ̀ táwọ́bà tó wà sínsíẹ̀ òun ni kí èèyàn kábàámọ̀ lórí téèyàn ṣe tí ò dá téèyàn ṣe tí ò dá tọ́lọ́wọ́ fẹ́ kéèyàn kábàámọ̀ lórí rẹ̀ pé ọtí ló ń mu zina ló ń ṣe tẹ́tẹ́ ló ń ta ẹ̀ ń jalè ni ó ń gbowó èlé ni ó ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ ni ojokun ẹbí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí ó dá kí tọ́nà ọba subhanahu wa ta'ala ṣe léwọ̀ àwọn nǹkan tọ́nà ọba ṣe lọ́nà èèyàn tí èèyàn gbéjù sílẹ̀ kò ń kírun kò ń gbáwẹ̀ àbí kò ń yọ zakowó rẹ̀ kò ń ṣe kò lọ ájì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ táwọn nǹkan tọ́nà ọba ṣe lọ́nà kí èèyàn wá gbé àwọn nǹkan ẹbí sílẹ̀ kó mọ́ ṣe so ẹni yẹn àálù ti ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala at-tawbatu nasuhu òun wá ní kéèyàn banú jẹ́ lórí nǹkan yẹn kéèyàn dẹ̀ ṣe ń tá mọ̀ sí al-iqla' kéèyàn jáwọ́ ń bẹ́ kéèyàn jáwọ́ ń bẹ́ èèyàn lè banú jẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ nísẹ̀yìn tó mú tí àbò ṣe zìnà lónìí ní ẹwà bàjẹ́ lórí ọtí tó mú ṣùgbọ́n ẹni yẹn kò ṣe ìkìlá kò drọ́pù ẹ̀ ó sì tún mú omi lẹ́yìn ẹ̀ inú ẹ̀ kan bàjẹ́ inú yẹn bàjẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí yẹn ṣe kò tí ì túmọ̀ sí àtàwọ̀tò mẹ́sọ èèyàn gbọ́dọ̀ fi ilẹ̀ bákan náà kó ní ilẹ́mi kó wò tún ní padà sílẹ̀ tí ò bá ní ilẹ́mi kéyìí tí mo ṣe irun tún ní ṣe mọ́ kò tí ì ṣe táwà kò ṣe táwà inú ẹ lè bàjẹ́ lórí nǹkan tó ṣe tún bàjẹ́ gan pé àjọ ń ṣe ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe kí ó gbọ́dọ̀ fílẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ní lẹ́yìn pé kí ni òun ò tún ní padà síbẹ̀ alìkílá kó ṣe ìkílá àkúrò ń bẹ́ anẹ́dàm aláàzáàlì kó banújẹ́ lórí rẹ̀ bákan náà aláàzùmú aláàzùmú aláàláyàwó kó wá determine tó ń wò ní padà síbẹ̀ kólóhùn òtún ṣerú ẹ̀ so ìyẹn ni ó ń ṣò wípé sincerity wà ní nǹkan tí ó ṣe ṣùgbọ́n pọ̀ pé kí n túbá lórí eléyìí eléyìí pé mi ṣe mọ́ mi ṣe òkòkòkò ní lẹ́mi kó wò ní padà síbẹ̀ so kò ṣe ó dẹ̀ bá ń jẹ́ lórí ẹ̀ táwọn bò tí ì ṣe kí ni kò tí ì pé kò tí ì ṣẹlẹ̀ so ó gbọ́dọ̀ ṣe ìtàlá àkúrò mẹ́ kó ní nádá kó banújẹ́ lórí rẹ̀ kó dẹ̀ ní lẹ́nu fún òun tún ní ṣe nǹkan ẹ̀ mọ́ tó bá ṣe wípé ó mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti tiẹ̀ tó bá ṣe pé wẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ní ẹ̀hẹ́n ó tún gbọ́dọ̀ ṣe rọ́gùn mọ́gọ́ ní ìlànà àwọn nǹkan àbùkù tó ṣe fáwọn èèyàn kó ṣe kí ni kó dá padà fáwọn tó ṣe wípé ó gba nǹkan ẹ lọ́wọ́ wọn so ní sẹ́ni tó jalè tó wá lóun ṣe táwọ́bà táwọ́bà yẹn wò lè tí ì ṣe àfi kó dá tó jí padà ẹni tó fi ògójú gba nǹkan ní nǹkan ó wá lóun ti ronú pìwàdà olówó oníṣerú ẹ̀gbọ́n mọ́ èyí tó gbà dá yẹn náà padà so lára àwọn ṣùgbọ́n ti táwọ́bà mọ́jẹ̀mú táwọ́bà òun ni rọ́dùn mọ̀gọ́lì ilá àṣàbíhà àwọn tá a ṣàbùsí fún ká dá nǹkan wọn padà ṣùgbọ́n ká lọ sọ pé kí ni àmì ti túbá nìkan ní ìmì tún ní ṣeré ẹ̀fà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó ń bẹ lọ́wọ́ wá ń kọ́ sọ̀tó wá ṣe pé nǹkan èèyàn ti wá náà àbíyàn ti lò ó èèyàn dẹ̀ ṣe gbogbo gbìyànjú àti dá padà àtẹ́yìn available afẹ́fúrúlá afẹ́fúrúlá àbíkẹ́yàn bá ń jẹ́ àbí nǹkan kan kò tí táwọn báyìí kò tí pé àfi kéèyàn dá nǹkan yẹn padà fẹ́ni kéèyàn bá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ká ní pé nǹkan èèyàn ti ná nǹkan yẹn tí ó ti lọ kò tí mọ́ èèyàn dẹ̀ ní agbára àti dárú rẹ̀ padà so irú yóò ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala bí ọlọ́mọba subhanahu wa ta'ala tara ike orí kó wá tún díẹ̀ bóyá yóò bá dá nǹkan yẹn padà fún ẹni tí ó ṣe gbàǹfà fún tó bá di jọ́ gbé ní àjíyàmà wọ́n ilá ẹni yóò béèrè ẹ̀tọ́ rẹ̀ tó bá di jọ́ gbé ní àjíyàmà ẹni yóò béèrè ẹ̀tọ́ rẹ̀ tó bá di jọ́ gbé ní àjíyàmà so tẹ́ ẹgbẹ́ ni tó ṣe wípé aṣọ ìdá nípa rẹ̀ aṣọ ìdá nípa rẹ̀ so ẹni yẹn ẹ̀ a lọ ṣe tàhálù lọ́dọ̀ rẹ̀ ká báyìí báyìí báyìí òun ni mo ṣe tó bá ṣe pẹ́ni tó wà kó ṣe bù àbẹ́ni tó ṣe wípé aṣèlú ní ti àpòfẹ́kẹ́ ṣàforíjì fún mi tó wá ló ń ṣàforíjì fún wa lẹ́yìn tó tán síwẹ̀ ṣùgbọ́n èyí ò lọ bá ìyẹn kan ṣe àṣẹkúlá ṣẹkúlá nìkan ṣó tó àwọn àfẹ́ẹ̀sì ní kò tó àwọn míì ní ó lè mọ́jẹmọ́jẹmú kí èèyàn lọ bá ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ lọ tún ọ̀rọ̀ yẹn sọ níbi téèyàn ti bàá jẹ́ kí wọ́n tó ọ̀rọ̀ ẹ̀sọ́ pé tí mo sọ báyìí báyìí pẹ̀ ní mo parọ́ ma ní ìsọkúsọ mo sọ ń parẹ́ o kó wá tó kó wá yìnyín kó tó ọ̀rọ̀ ẹ̀ ṣe wọ́n ní ó kéré jù táwọ́bà tó lóun ṣe ó gbọ́dọ̀ involve ilé that tí ò bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ nìyẹn láti fàhálálà ipé kó ṣàmójúkúrò fún báyìí báyìí báyìí tó ń sọ wọ́n ló kéré jù ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ lọ tún ọ̀rọ̀ yẹn sọ níbi tó ti bà á jẹ́ tó wá ṣe pé pọ́blíkì náà ni kó tún sọ́n pọ́blíkì pé ẹni yóò mú parọ́ mọ́ ẹni sọkúsọ mú sọ́n pẹ́ ẹni dáadáa ní nǹkan báyìí báyìí báyìí ni so ìyẹn àwọn afẹ́sẹ̀ ní ní tó kéré jù ṣekùnrin ibn tèmi alẹ́ rahmatullah àwọn try láti wà in between ibi tó bá ṣe wípé ẹni tí èèyàn lè bá ní kéèyàn lọ bá ṣùgbọ́n tó ń pẹ́ni tí yìí ò lè bá mọ́ àbóṣòro láti rí kéèyàn sọ̀rọ̀ ẹ̀ dáadáa béèyàn ṣe bá béèyàn ṣe bá jẹ́ so bákan náà wọ́n ní táwọ́bà ó gbọ́rọ̀ jẹ́ pé nǹkan tó ṣe pé èèyàn ó ṣe ní àsìkò tí táwọ́bà wúlò so tí èèyàn bá lóun túbá ní àsìkò tí ìtúbọ̀ wúlò so ẹni ò lè rí táwọ́bà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò lè bàtàwà irú ẹ̀yìn so ló jẹ́ wípé anábíwá muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ kámọ̀ pé ọlọ́wọ́ bó ma bàtàwà ẹni kọ̀ọ̀kan wa máa lọ́bí ọgbàrúdé situation bẹ́ẹ̀ tí a bá lóun túbá tútúbá yẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala pé hátà ìlà àdàrákà òhárà ìgbà tó di pé ó ń tẹ́rì tó ti mú mi tó ti mú mi ní odò tó di pé ó ti ń tẹ́rì kọ́lá kí ni tó sọ ó ní àmọ́ntu annahu la ilaha àyàfi ẹni tí àwọn bànú Isra'il tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ ìyẹn Allah subhanahu wa ta'ala wa ana minal muslimin gbọ́dẹ̀ di musulmi lóyìí sọ́lọ́mọba subhanahu wa ta'ala ní ìtawà sọ fún náà ni wípé àlàán ṣe sínú fẹ́ di musulmi wàkọ́dá afẹ́ ìtakọ́bù wàkún tẹ́mìnà muslimin ó ti ṣẹ́ náà tẹ́lẹ̀ lára àwọn òbílẹ̀ jẹ́dẹ̀ ló wà so kò wúlò mọ́ nísìn kó ló fẹ́ túbá torí pé kí ni ó ti di pé òun ikú báyìí so ìtúbá téèyàn fẹ́ ṣe nígbà téèyàn rí kú ìtúbá yẹn ò wúlò mọ́ ìtúbá yẹn ò wúlò mọ́ so bákan náà ìtúbá téèyàn ń ṣe nígbà tó ṣe pé kí ni òun bá ti yọ níbu tí ó ti máa wọ̀ so eléyìí náà kò ń ṣe nǹkan tí ó wúlò mọ́ ọlọ́ba ní yóò máa yá ti bá bọ̀ àyá tọrọ bí kàlá yẹn ń kọ́wó ànáfàn ìmánu wa lọ́tẹ́kùn àmánàtì kọ́bùn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní ìgbà tí àmì ọlọ́wọ́ba táwọn àmì bá bá dé àwọn àfẹ́sí òun ni ọlọ́wọ́ bá ń rí fẹ́ sí ń bí so láyọ̀ fọ́wù nafsan ìmánu wa lamtakun amanat ní kọ́bìl àwòkátàrà sí ìmánu àfẹ́rọ̀ so ẹ̀mí tó ṣe wípé kò tí ní mánì tẹ́lẹ̀ ó ṣe dáadáa kò lè wúlò fún iṣẹ́ dáadáa tí yẹn bá ṣe before àsìkò yìí ló wúlò tí àwọn àfáìsì tí wọ́n kàkàlẹ̀ láti ara èyí tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó sọ látara nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ sọlọ́mọba subhanahu wa ta'ala bí ká mọ̀ náà pé innama tawbatu tó ń wo àìdá bi that is wọ́n ṣe àìdá lẹ́ni tí ó ma repercussion kan yìí ó lè mọ̀ pé nǹkan yìí ò dá ṣùgbọ́n kò mọ bóòdì kan yìí ṣe tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwárẹ̀ ń ṣe ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala náà tí a bá mọ gravity nǹkan yìí ò ní ṣe ṣùgbọ́n pàtí yẹn bá ń ṣe gravity ẹ̀ṣẹ̀ tí yẹn ń ṣe kò ní wá fẹ́míyàn sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní tí àwọn èèyàn bá ṣe táwà òun ó gba táwà wọn إنما التوبة على الله للذين يعملون سوء بجهالة ثم يتوبون من قريب سؤال وان واتوبة من قريب لكن يأتيكو تسمى كونشي يأتيكو تي وتلسة تي ولوه لكبتاوبة سؤال الله سبحانه وتعالى إيوان من يبيع يتوب الله عليه ولا يتوب الله عليهم ولوه بوبا تتوبة irú àwọn èèyàn bẹ́ẹ̀ inna Allah kana aliman hakima وليست التوبة على الله وليست التوبة للذين يعملون السيئات حتى إذا أدر أدوم الموت توبة وصفوا وتشكي وانش السيئات بشيء حتى إذا أدر أدوم الموت قال إني تبت الآن so ìgbà tí kó wá dé wá ní mo túbá ń sin wà lálẹ́ bí ní àwọn òtún náà kò fọ́ bákan náà ni tó ṣe pé tóun bá tó bá kú ó wá di jọ́ gbèndé alkiyama wá ló ń túbá tútúbá tí ìyẹn bá túbá jọ́ gbèndé alkiyama kò lè wúlò mọ́ ẹni tó bá kú ní kéferì ó wá di jọ́ alkiyama ní gbangba àta ọjọ́ alkiyama ó ló ń fẹ́ túbá tútúbá ò wúlò bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé ó ń pọ́ka fún lólóhùn kò wúlò fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ náà so ló fi jẹ́ wípé in tó jẹ́ ṣòro tàwọ́bá nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ní bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ṣe tútú bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni túbù ìlàlá ìjẹ̀mí àgbọ̀ túbù ìlàlá ìjẹ̀mí ayyuhal mu'minun la'allakum tuflihun ọlọ́ọ̀ni ẹ̀yin mùmìnì gbogbo yín ẹ túbá nasuha ọlọ́wọ́n bá ní ẹ̀yìn olùgbàgbọ́ ẹ̀túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá ní tútúbá tó ṣe pé ó wà tó ń kí ẹ̀ tó àfáàn sọ fún wa ó ní at-tawbatu faridatun min kulli dhanbin min ghairi israari kátúbá ọ̀ràn another thing nìyẹn ẹlòmíràn ní òkè àwọn kọ̀báyì ló fẹ́ wọn ṣe àwọn kàbáyì bá sọ pé àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ìlérí ìyà fún yàn àbó ní kí wọ́n jẹ́yàn yà òun ni kàbáyì àbọ́lọ́wọ́n bá lọ́wọ́ jẹ́yàn yà lórí ẹ̀ tó bá dijọ́ ń gbé ní alkiyama àwọn yóò wọná àwọn kàbáyì bẹ́ẹ̀ ni àwọn kàbáyì nìyẹn ṣùgbọ́n àti ìsọ̀rọ̀ àlàsọ̀rírọ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ kéékèèké a ti ọlọ́run ọgbọ́ sọ pé ìwò jẹ́ ìyà kan lórí rẹ̀ pàtó ìmọ́lọ̀ wá ní kí ẹ mọ́ ṣe alìsàrárù alẹ́sọ̀rírọ̀ kẹbírọ̀ kí ẹ mọ́ ṣe sọ̀rírọ̀ ẹ continuously kẹbírà ni torí pé bí gbàtẹ́yàn rí ọlọ́run ọba fínà ni tọ́lọ́n mọ́ sọ wípé ṣe ní nǹkan kékeré ọlọ́wọ́ wá jẹ́ ìrìn àjò lórí ẹ̀yàn àbá ẹ̀wà nǹkan mí sọ ànẹ́bìsọ lásán ní o má ṣe nǹkan mọ́ sọ pé ṣe nǹkan kékeré báyìí al-israr ala saghira kabira kéèyàn insist lórí ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́lọ́wọ́ bó sọ pé kán jẹ́ ìrìn àjò lórí láyé àti tí ká má torí pé ọlọ́wọ́ bó sọ àwọn nǹkan wọ̀nyí pa àwọn kankan tó ní ká wọ́n ṣe ẹ̀ ká wá sọ pé àámọ̀ dúnímà al-israr ala saghira kabira kí adúnímà àbírọ̀ eléyìí náà kabira so dọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó jẹ́ ká mọ̀ ní pé wala yusiru ala ma fa'alu wa ya'lamun so èyí náà bá ṣe wọn tún ní ṣe sàárù lórí rẹ̀ tí àwọn náà dẹ́mọ̀ pé nǹkan yìí ò dá pẹ̀lú jẹ́ pé lára ọ̀rọ̀ tí wọ́n fi tìsí ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma òun ni pé la kabira máa máa lè fèfà tíyàn bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá tíyàn dẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ó ti lọ náà ó ti lọ náà nìyẹn ṣùgbọ́n wàlá tọ̀rí rọ̀ta máa lè fàá ẹ̀ṣẹ̀ kéékèèké kò ń ṣẹ̀ṣẹ̀ kéékèèké máa ń téèyàn bá ti di pé èèyàn ìntìtì lórí rẹ̀ ni a ní kojú kéékèèké wò ẹni tá a ṣẹ̀ láwò òun náà ni Allahu subhanahu wa ta'ala tí kéèyàn ṣe tọ́lọ̀ ọba ní kéèyàn ṣe kéèyàn wo tí tóbi ẹni kéèyàn ṣẹ̀ so òun wá ń ṣe nǹkan tó ní kéèyàn kóhun mọ́ ṣe rìpítẹ́lì so eléyìí ìsọ̀yẹ́wò kẹbíra yóò sọ di ẹ̀bíra so àfá ń sọ fún wa wípé wàlìsàárù alìmọ̀kọ́rù alá azambi wà ìtìkọ́bù ràáwójì eléyìí kákọ̀ntínú láti máa ṣe ẹ̀ṣẹ̀ bákan náà ta bá ti ṣe tán ká tún ní padà síbẹ̀ so eléyìí èyí tí kò ṣe tó bá wọn ومن التوبة رد المظالم واجتناب المحارم lára pàǹtúbá ní ká dá ẹ̀fẹ́ ẹlẹ́tọ̀ọ́ kádá padà fún wọn wàṣínáwò mahari kádá jìnà sí tí ọ̀rọ̀ bá ṣe ní haramu èyí tó lágbára púpọ̀ òun ni ká máa jẹ ẹ̀fẹ́ ẹlẹ́tọ̀ọ́ má ti ti wá ọ̀pọ̀lọpọ̀ ní òkè ń ka eléyìí kún sọ àárò pé E, e, ẹni tí ìfọ̀ọ̀tọ́ tí a fi ń kankan ló ń pè ní haramu so àwọn nǹkan tó ṣe pé àwọn ti jọ ti bá àwọn nǹkan tí ẹ̀sìn tó ṣe léwọ̀ fún so eléyìí ìta àgbọ̀dọ̀ mọ́ ṣe ni anábúwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ṣe tọ́ka lẹ́ẹ̀kan من كانت له مظلمة لأحد ẹni tí ó bá ṣe àbòsí fún èèyàn kankan min irdi bóyá ó bàjẹ́ lẹ́yìn aw shay'in àbí anything falyatahallalhu minhu anẹ́sọ̀lá àtàlá ní kó lọ bá kó ní kó ṣàbójú kúrò fún al-yawm ní òní tàbí kó tó di kó kúrò قبل الله يكون دينار ولا درهم kó tó di ọjọ́ tó ṣe rí pé owó oníwúlò owó dínárì oníwúlò owó pàdákà oníwúlò ìkánà láwọ̀ amalun sọ́ọ̀rẹ̀ tó bá ṣiṣẹ́ dáadáa ó kí bá mi bú ìkọ́bẹ̀rẹ̀ matlamati wọ́n múnú ṣẹ́ dáadáa tó ṣe ní òǹdíwọ̀n àbùsí tó ṣe fún yẹn wọ́n ìlàmtakùn láwọ̀ hasanati tí ò bá wá níṣẹ́ dáadáa kan tó ṣe ó kéda ní ṣayé àti sáàkiri yìí fàkúrìlà àlèyìn so wọ́n mú nú ṣẹ́ bí tẹ́nìtọ̀ wọ́n ṣe àwọn gbèlè lórí torí pé ìyẹn náà tó ṣe aburú fóun kán lè ràn òun lọ́wọ́ tó ń wó gba ẹ̀tọ́ òun lọ́wọ́ wọn níjọ ẹni so kí wọn bá rí inú ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni wọ́n ti mú so ló jẹ́ pé ìta àpọ̀lọ̀ mójútó òní pé rí pé o ṣàbòsí fún àwọn ẹ̀tọ́ ẹlẹ́kọ́ má jowó olówó má ti ẹ má mú nǹkan tí ó kìí ṣe ti ti ẹ má ti ẹ ọ̀pọ̀lọpọ̀ wá láàkí kankan ikú wọ́n lè tọ́jú àwọn ẹ̀nà sí wa lọ́wọ́ tó ṣe pé àákànjẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọkùnrin bá kí ẹ̀ sọ pé o ti mọ̀ nǹkan ẹ ti lọ nìyẹn bẹ́ẹ̀ kò lọ owó olówó tó bẹ lọ́wọ́ rẹ̀ má jẹ́ mọ́lẹ̀ má fi ipá gba owó olówó má fi ògbójú gba dúkìá dúkìá má ti tiẹ̀ wọ́n gbé nǹkan àmánà sí ẹ lọ́wọ́ rí i pé kò pé àmánà yẹn má wò pé jẹ́kẹ́mi náà mú eléyìí kí ń ná jẹ́gẹ́mi náà ṣàǹfàní pẹ̀lú ilé ma wípé lẹ́yìn ẹ̀kan ò bá rí ọ ọlọ́mọba subhanahu wa ta'ala orí ọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nǹkan tí ó pọ̀ tó bá rí jọ gbé di alkiyama ni yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó ṣe yí pé owó téèyàn ní láyé gbogbo ẹ̀ ti parẹ́ bákan náà ọmọ téèyàn bí ó ti tán ọmọ kan ò ní sọ pé òun ò fẹ́ ṣàánú bàbá àwọn jọ kálukú ma sá fúnra wọn ni so owó téèyàn ní téèyàn fi lẹ̀ ẹ́ owó kò wúlò mọ́ lọ́jọ́ yẹn àwọn tó ń bẹ láyé wọ́n ti jẹ́ so owó òwúlò láyà ń farò máa ń wọ́la wà ní ilẹ̀ man àtàlọ́ àrífàmín sẹ́lẹ̀ àfẹnjí ó bá wá pẹ̀lú ọkà tó lálàáfíà nítorí òwúlò fún yẹn sanubuwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá àfikún àwọn sahaba man kanat la'u matlamatun li ahadin min irdihi aw shay'in فليتحلله من اليوم قبل ألا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له أحسنات أخذ من سيئات صاحبه فحمل عليه ترنا أفان صفوا nínú ọ̀rọ̀ wọn yìí wípé ká gbìyànjú láti káṣọrọ́dù ìmọ̀lọ́ọ̀lì ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àkùsíta wá ṣe fáwọn èèyàn dúkìá dúkìá ta múmọ́ títí wá ẹ̀ padà padà gún wọn wọ́n ṣe náà bó ma ha rí àwọn kátọ́lọ́ ọba ṣe ní èèwọ̀ ká jìnà sí wọ́n ní yẹtu allah ìrúdẹ kíyàn dẹ̀ láníyàn kó wọn ò ní padà kíyàn láníyàn pé òun ò ní padà síbi kan yẹn wọ́n yẹ sẹ́fẹ́ rọ́bà ó ṣe kó ọlọ́ọba ní alákùnrújì wọ̀yẹ́tù rahmata bákanáà kóró kàánú ọlọ́ọba subhanahu wa ta'ala wọ̀yẹ̀kọ́ àdába kó bẹ̀rù yọ ọlọ́ọba subhanahu wa ta'ala tí a bá ní ilé ilẹ́mi always tí kò ń mọ̀ fún gbogbo ẹlẹ́tọ̀ọ́ yóò mọ̀ fún ẹlẹ́tọ̀ọ́ kò dẹ̀ ní mú ti nǹkan oníkan kò ní mú mọ́ ti tiẹ̀ torí pé mọ̀ pé kí ni ìyá ọlọ́mọ bá subhanahu wa ta'ala ètò ilé kókó ni wa yatadhakkaru ni'matahu yóò dẹ̀ máa rántí ìdẹ̀rọ ọlọ́mọ bá subhanahu wa ta'ala ládé tó bẹ lọ́dọ̀ rẹ̀ wa ṣe àwọn kan tí ó jẹ́ nǹkan ọ̀ràn yẹn wàtẹ́rìkì máa yíkọ́ra òfin ìlú kódà nǹkan tí kò bá mu tó yóò tún máa gbé jù sílẹ̀ tí ò bá mu tó yóò tún máa gbé jù sílẹ̀ ọ̀yàtàkọ́rọ̀ pílẹ̀ yìí bí máa tẹ̀yàtà lọ́wọ́ náwà fìlẹ̀ kọ́yìn àwọn nǹkan tó ṣe wípé ó bá rọrùn fún láti ṣe inú àwọn aṣẹ nápílà yóò máa ṣe so ló fi jẹ́ wípé hadithi kò sí كانك محمد صلى الله عليه وسلم شكي لهم بشر فيما تقرب إلي عبدي بشيء حب إلي مما فراته عليه إرسم يولي سمام كلون ككا كما واني فلبنت جونا يا رب انت مشلونا يا لي لوري ناس تين لي في سمام جو ولا يزال عبد يتقرب إلي بالنوافل حتى أحبه شو ما يرون يسمى سمام كلون كككفرو àwọn náfílà àtàwọn ṣẹ́gbà tí máa fi nífẹ̀ẹ́ so ló jẹ́ pé kéèyàn ló ń bízí ara àwọn pẹ̀lú náfílà ó wá ara ṣe kí ni ó gbé jù sílẹ̀ ìtòjọ́nà èèyàn a ìwé èèyàn bẹ́ẹ̀ ẹni tó ṣe wípé a ó ń tan rẹ̀ ni ẹni tó ń tan rẹ̀ ni ẹ̀rẹ́ ló ní àwọn kan ní ó gbójú tó èèyàn kò ní ṣe ó lè mọ́ máa kírun déédéé ó lè mọ́wọ́ kí mú lédè wákàtí márààrún so yóò abọ́mọ́yàn tààjú nìkan bí kan yóò ló ń lọ bẹ̀ yóò ló ń lọ kọ́rẹ̀ ẹlòmí gan kò ń kírun déédé nílé ìrún wákàtí márààrún kò ń kí nílé yóò wá ló ń lọ umra ramadan òun lẹ́wọ̀ adé tó ṣe pé tààjú yóò bá wọn ṣe gbogbo tààjú ṣùgbọ́n ló wá fi padà sí nàìjíríà ní ó tún bẹ̀rẹ̀ kó ọmọ kí òun wákàtí mara ṣùgbọ́n ti sọ́ di wípé òun aṣà lọ umra ní tó ń bá lọ umra ní Ramadan last ten night ní ẹni tààjú ní àwọn ọjọ́ ó so ẹni tó ṣe wípé mọ̀ṣàgálàwò ànáfùlú ẹni tí ó bá wà bízí pẹ̀lú náfù ìtòjẹ́ náà fíra àyìnfàrí wá gbé nǹkan tó jọ́ràn yẹn lẹ̀ fàwọ́ magrur ẹni tó gbàtànjẹ́ ni ó gbàtànjẹ́ ṣùgbọ́n ẹni tó ṣe pé ṣàgádà olùfọ́dù ànínáfì èyí tó jẹ́ ọ̀ràn yẹn ni ò jẹ́ kó lè rí àwọn náfìlà kan ṣe ó mójú táwọn ọ̀ràn yẹn kan kò wá jẹ́ kó lè rí nǹkan ní tó jẹ́ náfìlà ṣe fọwọ́ máa rúrù ẹni ẹwà excuse ẹni ẹwà excuse so kí láfẹ́ ló ń belé oní pé in tó dájú oní alìsìgáàlù fìfàrá ìlú wọ́n fìlú òun ni ká mójútó nàwáfíìlú àtàfàrà ìlú wa àwọn èèyàn wa ká tó mójútó kí ni nàwáfíìlú iṣẹ́ yìí ó lè fi pé dáadáa ṣùgbọ́n tí èèyàn bá ṣe torí pé fárúdù ni òjé kó ráyè náà sílà ìwé èèyàn rẹ̀ máa lùrù ó excuse ṣùgbọ́n tí èèyàn pé mójútó náà sílà ó fi fárúdù lẹ̀ màgòrò ẹni yẹn ó gbà kàn jẹ so àfáà ní wàtẹ́rùkù màá yóò kára yóò wàtẹ́rùkù màá yóò kára yóò gbéjú sílẹ̀ èyí tí ó dá ṣúrùhù pé ká máa ṣe ẹ̀tàkọ́rọ̀ ilé yìí bí máa tàyí asọ̀rọ̀láhù nínàwà fílẹ̀kọ̀ ìlú yóò dẹ̀ máa súnmọ́ ọlọ́wọ́ bá sùhánà wátàálá pẹ̀lú tó bá rọ̀ nínú àwọn náfílà wọ̀kúlù máa وليرغب إلى الله من في تقبله كما شجوك رسول الله وبا يقول بالور ويتوب إليه من تجريه كتب رسول الله وبا نبي إراء ورأي إراء لاري وليلجأ إلى الله فيما عثر عليه من بكنا كي أما lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi àwọn kan tó bá ṣòro fún níbi ìdarí ẹ̀mí rẹ̀ wà muhawalati amrihi láti lè tún máa gbìyànjú lórí ọ̀rọ̀ ara rẹ̀ mọ́kínà annáwó máàlìkú lè sọ ìsọ́lá iṣẹ́ àní lẹ́ni tí ó tó lè jẹ́ kí òun sọ ìlànà tó dá láàáyí fárí kò záàlíkà alàmàfí ìrìn hassan alkobir kò ní fi ẹlẹ̀ rárá so wà láyé asùnmi rahmatullah bẹ́ẹ̀ ni kò ní jákàmù náà bí ìkẹ́ ọlọ́run ọba so ẹ̀yàn ní àwọn kúrẹ́kúrẹ́ tó túnmọ̀ sí wípé kíyàn máa súnmọ́ súnmọ́ ọlọ́run náà ní pẹ̀lú gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ń bẹ ní ara wa a ní jákàmùná níbi àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so eléyìí ó jẹ́ nǹkan tí àfáàfin ṣe wá ní ojú kòkòrò wal fikratu fi amri llahi miftahu l'ibada ká máa ronú nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá eléyìí ní kọ́kọ́rọ́ ìjọsìn fàtẹ́ǹdì ti mo sì síwájú kí mo ṣe jẹ́ mo ṣe nítorí ẹ kí n ṣe jẹ́ mo ṣe jẹ́ mo ṣe bó ṣe ẹ kí n ṣe wàlfíkra tí máa bá àdáhùn kí n máa ronú nípa èyí tó tún bẹ lẹ́yìn ikú tó ká ní pé ayé tá a wà yìí òun náà lò pé ni àwọn kò bá dá onìkan àwọn afá ó ní wàlàkúnnà ìdàmẹ́tìnà tùrẹ́kìnà لكان الموت راحة كل حي كان كتابك ها تركنا ku ha wá lẹ́ ipò ti parí náà nìyẹn àbá léèyàn lọ sinmi àbá sọ pé èèyàn tó kú lọ sinmi kọ́lá kí n ná ìdámi ná ààbò ìsiná a ti ọlọ́run ọgbọ́ wa bèèrè lọ wa bóò la ṣe ṣe gbogbo nǹkan àwọn nǹkan tó ní ká ṣe bóò la ṣe ètò ní ká jìnà sí ṣáàjìnà sí wọn so agbọ̀rọ̀ mọ́ ronú paakú agbọ̀rọ̀ mọ́ ronú paakú ó lè dé ní anytime ó lè dé ní anytime ẹlòmíì wọn sọ fún wípé medically ó wà òkè gbogbo test táwọn ṣe kò ní problem yóò bá nàyẹ pẹ̀lú ẹ̀ ipé kò sí kú lójú o ó lè jẹ́ pé mọ́jú ẹ̀ náà yóò jáde láyé bẹ́ẹ̀ lẹ́lòmí wọ́n ṣe tẹ́ẹ̀sì fún wọn ní a oní problem eléyìí oní problem yìí oléléyìí oléléyìí lóhun náà máa wò pé in the next few days ní ó yẹ kó ń jáde láyé látara tẹ́ẹ̀sì tí wọ́n sọ fún tánṣe fún ìzọ́dì tágbélé lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé kí ni kò sí kú lójú rẹ̀ àsìkò tó kú òtí tó ó lè lo 50 years ó lè lo 70 years lẹ́yìn tẹ́sì tánṣẹ́kú tàṣọ wípé any moment ló lè jáde láyé àwọn àpèjúwe yìí pọ̀ dáadáa so ló fi jẹ́ wípé ìta gbọ́dọ̀ máa rò òun ní ọ̀la wa sanabuwa muhammad Allah, alaihi wasallam ni kóòtù dúníà ka annaka gharib àwọn abúrú sabil ma bẹ láyé bí àlejò bí tó wọnú ìlú kan àlejò tó wọnú ìlú kan so definitely yóò kúrò ní ìlú yẹn àwọn àmìlú sẹ́bí àbẹni tó kàn gba ní ìlú kọjá ẹni tó ń gba ní ìlú kọjá ìṣẹ̀ ẹ̀klẹ̀ dáadáa so tí yẹn bá ti wò ó wípé ayé tá a wà sí nǹkankan anytime ikú lè dé a nífẹ̀ẹ́ kú tòótọ́ kò sẹ́ni tó fẹ́ kú gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ ipé ẹrú yàkráwò mọ́t kò fẹ́ kú wà àkráwò musáàtà èmi náà dẹ̀ fẹ́ ṣe kí ni ní ìfẹ́ bà nínú jẹ́ ṣùgbọ́n yóò kú náà pẹ̀lú pé kúlù náà sì ń ikọ́ bí ìgbà tó ó kú lọ́la sọlẹ́ ìgbàfà ń sọ fún wa àátùmọ̀ ọkùta bá kú tán mú ó gbé wa dìde tán bá gbé wa dìde ọlọ́run ọbọ̀ bèèrè bí ń kálukú wa bó láṣẹ lólé ayé ìwọ̀ntọ́lọ́ fún lówó bóòlù ìnáwó rẹ̀ bóòlù ti rówó tó ná bóòlù ṣe ná kí ló ná sí ọlọ́run ọbọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ ṣe sọkúsọ lórúsọ ṣó ń bú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní bó ní kọ́mplẹ́ntì ẹ ṣe rí gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́ ó bèèrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa bó la ṣe lórí ayé wa so a gbọ́dọ̀ mọ́rùn nípa kámọ́rúnú nípa ikú kámọ́rúnú pa tí ó wà lẹ́yìn àmì náà èyàn ti fẹ́ ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ṣètọ́n ṣe léwa káàkiri ìtọ́lọ ní ká máa ṣe yóò mọ̀ tíwá lọ sí ká ṣe ìtọ́lọ ní ká ṣe yóò mọ̀ tíwá lọ sí ká gbèrú sílẹ̀ ṣùgbọ́n yóò wípé ká gbìyànjú ká máa ronú pa àwọn nǹkan wọ̀nyí bákan náà wọ̀kì nínú ti rọ́bì ká àléka orí tọ́lọ̀ wọn ọba ìdẹ̀ra tó ṣe fún ẹ máa rántí rẹ̀ máa rántí rẹ̀ so kò túmọ̀ sí wípé ẹ̀mí alóòjì bá bu ẹ̀ ní òun wọ́ tiẹ̀ kí ló fi wọ́ tiẹ̀ àmọ́ iye ẹni tí bàbá ẹ lówó tí ò lówó mọ́ owó ò ní bàbá ló ní àmọ́ ẹ bàbá tí ò lówó tó ṣe wípé ọmọ padà wá ní so kò wá sọ pé kèsè kí bàbá rẹ ti lówó definitely ìwọ náà gbọdọ̀ ní rárá àbá bàbá títí wa bówó lé ní ìrọ̀ gbogbo ẹ̀ owó ọlọ́mọba subhanahu wa ta'ala láti kẹ́ owó wú láti lè fún ẹni tó fún ẹni so máa rántí pé kìíní yìí kò ń ṣe wọ nìkan ni òdìdá burú kan báyìí pé àbí máa rántí pé kò kìí ṣe bí máa ṣe rẹ sọlọ́mọba subhanahu wa ta'ala ó lè gbà kúrò lọ́wọ́ rẹ̀ máa rántí orí ọlọ́pàá subhanahu wa ta'ala bákan náà afáàn sọ fún wa wípé kágbẹ́yànjú láti wa ìmọ̀háàlì láka ká máa wo pé ọlọ́pàá bá ń lọ wa lára lórí àwọn kata ń ṣe ní o wa áfíì lè gẹ́rì lè zambi ẹlòmí ọlọ́pàá fi à ń tó ṣe jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmí ó ṣe lọ́wọ́ bá ní sí tó ṣe yóò dẹ̀ percussion tó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni lómi ti ṣe àdáhàfà àdáhàfà ó ti ṣe ìlọ́po ìlọ́po dẹ́nìyàn ṣe tóun dẹ̀ rí nípa kọ́ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ owó orí kankan yóò máa rò bẹ́ẹ̀ ni pé àbí òun fẹ́ṣà wájú ọlọ́run ọba sùpánà wata irọ́ o ìnàlá àlàyé lè lè gọ́ọ̀lì alábòsí ọlọ́run alọ́ lára ń gbà mí àtàìlá apádá tọ́rọ bá tó ń ṣe tó bá ti gbé tí ò dánú ẹ̀sìn mi ìfọ́ àpọ́lọ́wọ́ bó o tí ìwà bí àjẹ́ ọ kò tí gbẹnu kò túmọ̀ sí pé o ti ṣàmójúkúrò fún ẹ so ìyẹn gbọ́dọ̀ máa rò ó kí ẹ máa banújẹ́ lórí rẹ̀ kó dẹ̀ ṣe táwà kúrò mẹ́ kó jáwọ́ mẹ́ wọ́n fi sáré fi zambic àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣe sẹ́yìn kí ẹ ṣe kí ni kí o máa rò ó nípa ẹ̀kọ́ dẹ̀ tí wá kúrò mẹ́ wà á kí lọ ti amrik àti àtibọ̀tán ọ̀rọ̀ rẹ ọmọbàdára ti máa àáfà ní ẹkùnà kọjú faraba min ajalik bákan náà kéèyàn máa ṣe alápáǹtètè kéèyàn máa pagere síwájú láti lè lo àsìkò téèyàn ní láti lè fi tún in tó ń ọjọ́ ọkú ti ń súnmọ́ so eléyìí òní tí afá kan fi ṣáptà tí a ti ń fìtì láti bí oṣù mélòó kan sẹ́yìn abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ iná kọlọmọ kò dé kí wúlò Thank you. ẹni tí ṣe iṣẹ́ ẹ̀sìn àbí náà ìbéèrè wo ni pé ẹni tó ṣe yí pé ó ṣiṣẹ́ dáadáa nínú àwọn nǹkan tí ẹ̀sìn pa wá láti pé ká ṣe àbí kí ẹ̀sìn encourage wa láti ṣe ṣùgbọ́n ṣọ̀ìtàn òun ti sí lẹ́mìí bí ẹni pé kó máa sọ àwọn nǹkan wọ̀nyẹn síta àbí kó ṣe ń ṣe kó fi yin rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni yìí ṣe ó sì máa ní ládá àbí kò ní ní ládá ìtẹ́sìn yìí fi kọ́ wa tánàlúwà Muhammad sallallahu alaihi wasallam fi kọ́ wa òun náà rí wípé lópin ìgbà tí a bá ti sọ kan yẹn síta tá a bá ti sọ síta so a ní iṣu in fact ìyẹn ni yóò máa jẹ́ ara wípé ìmánì bẹ ní ara wa gẹ́gẹ́ bí ànábọ̀ Muhammad sallallahu ṣe fún arákùnrin kan tó béèrè lọ́wọ́ rẹ̀ ipa wípé nínú wa yẹ́jì fi náà sí yé máa yàtọ̀ ààbọ̀ ayàtọ̀kálẹ̀ nǹkan tó ṣe pé ó rí ní tó tóbi mú ọkàn rẹ̀ láti sọ síta anẹ́bìsọ̀lá mọ́wá ní dáka sọ̀rí ìrọ̀jìmá ìmáàni tí ó kílẹ̀ òníyẹn ìmáàni tí ó kò torí pé tí ò bá kí ń wá sínú ọkàn ó ti ń ti gẹ́ ní pẹ́ni ìbádùn mẹ́rin ó gbọ́dọ̀ máa wá sínú ọkàn àwọn ìwò ìṣọ̀ ìtàn yẹn so kéèyàn lè máa tì í dànù ìyẹn gangan ló ń ṣe òwe pé ẹ̀mí ọkàn yẹn sì ṣe kíni ó sì ń gbádùn ṣùgbọ́n kéèyàn ní pé kí ìwò ìwò ìṣọ̀ wà nú ọkàn yẹn rárá yẹn ó ṣe òwe pé kíni ọkàn yẹn ní problem ọkàn yẹn ò rí fìtínà ṣọ̀ ìtàn ọkàn gbọ́dọ̀ fitina shaitan gẹ́gẹ́ bí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe sọ tó pàtẹ́ ni ẹ tọ́ tí ó bá ti rí gbádàbù ó ti ó pa sí mẹ́yìn so gẹ́gẹ́ bí jẹ́ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe sọ so al-imam muslim alaihi rahmatullah wọ́n ni جاء ناس من أصحاب النبي صلى الله عليه وسلم هم كنا وصابر صلى الله عليه وسلم فقالوه هو بيه لوري وان إنا نجد في أنفسنا ما يتعاظم أحدنا أن يتكلم به أمان لن وكان وإنتو شكي إن كان و yóò rí ní nǹkan tó kó ń sọ orúkan ẹ̀ jáde. قال أنا بني وقد وجدتموه شيئا في لأنه وكاين يهرين وكاين قالوا نعم ونبات أنا صلى الله عليه وسلم ذاك صريب الإيمان إيمان تبشكني تقلت that is agbọ̀dọ̀mọ̀rí fìtínà ṣẹ̀tàn ẹni tí ó ń gbá àdàrú ọkàn ẹni imanu ọ̀sán so gẹ́gẹ́ bí anáwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ní ẹ̀bá ti lọ juwọ́lẹ̀ fún tó ṣe pé ó sọ gbogbo nǹkan tó ṣe báyìí láì ti justification torí pé ìgbà míì justification lè wà fún pé kéèyàn sọ àwọn nǹkan míì tí èèyàn ṣe dáadáa bóyá èèyàn ní ìtẹ́jọ pé èèyàn fẹ́ fi encourage àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe àbí àwọn èèyàn kan wọ́n ń ṣe nǹkan yẹn wọ́n ń ṣe tú wọ́n ń ṣe lò irúkà tí usman radiyallahu anhu tó ṣe gbà táwọn kan wó sùsùn ní tání usman kówó òdú jẹ àwọn ọ̀dọ́ wọn jọ usman radiyallahu anhu ó kówó òdú jẹ ẹgbẹ̀n ẹni tó ṣe yí ó náwó rẹ̀ sójú ọ̀nà tó ṣe àwọn gudugudu méje àmẹ́fà sójú ọ̀nà kan àwọn kan wá wò pé à ẹ̀sìn ó kàn so tó bá wà force láti sọ àwọn kankan láti lè clarify àwọn kankan ní eléyìí kò ń ṣe wípé a sọ wípé ó ṣe kárí so ní usman rọ̀dà láàrin sọ pé báyìí báyìí báyìí anábì sọ pé ta ni ó ṣe báyìí sọ̀rọ̀ àtàlà ṣe bí ẹgbẹ́ pé mo ṣe ń bèèrè lọ́wọ́ àwọn sọ̀hábà tí wọ́n witness bẹ́ẹ̀ ni wọ́n jẹ́rìí pé bẹ́ẹ̀ ni wọ́n ló ṣe báyìí báyìí báyìí ta ló ṣe wọ́n ní wọ́n náà ló ṣe láti lè fi káńtà àwọn ọmọ tó ṣe wípé wọ́n lẹ ilẹ̀kulẹ̀ mọ́ so ewu yìí nísìn àní sọ wípé Usman rọ́bì Allahu anhu wípé ó ń ṣe kárí ni àbí ó ṣe òfin tó ti ṣe òfin yangàn láàrin àwọn ẹ̀ẹ́ in tó bá dé kọ́ ní yangàn in tó bá dé òun pé ó ń kọ̀rẹ́kì impression àwọn èèyàn kan so wallahu a'lam náà mẹ́ni tó ṣiṣẹ́ olóore ṣùgbọ́n kò ní lẹ́bi pé òun ṣe ń torí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó ti ṣe tán wá òkú ń ṣe ń torí tọ́lọ́wọ́ kò lè jẹ́ torí tọ́lọ́wọ́ torí pé ńgbà tó ń ṣe kò ṣe torí tọ́lọ́wọ́ torí pé nǹkan dáadáa ni tó ṣe sòkòlẹ̀ ní lẹ́ni pé òun fi ń wáyé ní ojú rí ọlọ́mọba ni a sọ pé kò sọ ikú òun fi ń wá so ṣùgbọ́n kò ní jíyà torí pé kò fi wáyé kò sọ pé torí ayé kan lòun fi ṣe so torí náà n tó pàtàkì nípa bá ń ṣe nǹkan kí a ṣe nítorí tọ́lọ́mọba ṣé kí wọn ò tèmi náà àlẹ́ rahmatullah àtàwọn afáàmì wọn máa sọ wọ́n ní àtà àwọn nǹkan tó ṣe wípé nǹkan ayé ni wọ́n ká máa láníyàn dáadáa pẹ̀lú wọn wípé à ń wo kan dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ nísìn kéèyàn sùn ó jẹun gbogbo àwọn nǹkan ẹ̀ normal thing ni ṣùgbọ́n èèyàn lè sùn nítorí pé mo fẹ́ lálàáfíà kí n lè rí bí tètè yan náfìlà lóru kí n lè tètè jí fún àsùbà torí ẹ̀ mo fi lè tètè sùn àárí pé àníyàn rárá tí wọ́n nǹkan yẹn èèyàn ń bọ́ àwọn ọmọ nísìn òun fún ìyàwó olóúnjẹ nítorí pé kí ni mò ń wá ládáwájú ọlọ́run bá ordinary ni kéèyàn bọ́ ìyàwó kó bọ́mọ ẹlòmí ń bọ́yàwó rẹ̀ ń bọ́mọ bọ̀ so kálá níyàn tó dá pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé ni àwọn ni wọ́n kálá so yóò jẹ́ kí ládàá wa tó pọ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala wallahu a'lam subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu